learningphrases.com. Hãy đăng ký kênh YouTube của anh. Từ bỏ bạo lực. Láti fi ìwà jàǹdùkú sílẹ̀. Láti fi ìwà jàǹdùkú sílẹ̀. Láti fi ìwà jàǹdùkú sílẹ̀. hoàn thành đầu tiên. Láti kọ́kọ́ ṣetán. Láti kọ́kọ́ ṣetán. Láti kọ́kọ́ ṣetán. xóa một tập tin hoặc thư mục. Lá Láti Lá fáìlì kan rẹ́. Láti pa fáìlì Lá rẹ́. Láti pa fáìlì kan rẹ́. cho động vật ăn. Láti fún ẹran kan ní oúnjẹ. Láti fún ẹran kan ní oúnjẹ. Láti fún ẹran kan ní oúnjẹ. tuyên chiến láti kéde ogun. láti kéde ogun. láti kéde ogun. đánh chìm thuyền láti tẹ ọkọ̀ rì. láti tẹ ọkọ̀ rì. láti tẹ ọkọ̀ rì. xác định nghi phạm láti ṣe ìdánimọ̀ ẹni tí a fura sí nípa nǹkan. láti ṣe ìdánimọ̀ ẹni tí a fura sí nípa nǹkan. láti ṣe ìdánimọ̀ ẹni tí a fura sí nípa nǹkan. sắp xếp cuộc họp. Láti ṣètò ìpàdé. Láti ṣètò ìpàdé. Láti ṣètò ìpàdé. đồng ý với ai đó. Láti gbé pẹ̀lú ènìyàn. Láti gbé pẹ̀lú ènìyàn. Láti gbé pẹ̀lú ènìyàn. trả lời câu hỏi. Láti dáhùn ìbéèrè. Láti dáhùn ìbéèrè. Láti dáhùn ìbéèrè. buộc ai đó làm điều gì láti mú ènìyàn ṣe nǹkan tipátipá. láti mú ènìyàn ṣe nǹkan tipátipá. láti mú ènìyàn ṣe nǹkan tipátipá. nhuộm tóc của tôi. bài Láti pa irun mi ní aró. Láti pa irun mi ní aró. Láti pa irun mi ní aró. in một cuốn sách. Láti tẹ ìwé. Láti tẹ ìwé. Láti tẹ ìwé. Chiên một quả trứng. Láti dín ẹyin. láti dín ẹyin. láti dín ẹyin. Tìm một tập tin. Láti ṣàwárí nínú fáìlì. láti ṣàwárí nínú fáìlì. láti ṣàwárí nínú fáìlì. tận hưởng khoảnh khắc. láti gbádùn àsìkò. láti gbádùn àsìkò. láti gbádùn àsìkò. giáo dục bản thân láti kọ́ ara ẹni ní ẹ̀kọ́ lachikwara ninieko lachikwara ninieko bán một sản phẩm chỉ tàu ọjà kan láti ta ọjà kan. láti ta ọjà kan. tha thứ cho ai đó. láti dáríji ènìyàn. láti dáríji ènìyàn. láti dáríji ènìyàn. không làm tổn thương ai. láti ṣe ìkà fún ènìyàn. láti ṣe ìkà fún ènìyàn. láti ṣe ìkà fún ènìyàn. khao khát ai đó. láti fẹ́ ènìyàn. láti fẹ́ ènìyàn. láti fẹ́ ènìyàn. nhầm lẫn ai đó với người khác. láti ṣe ènìyàn fún ẹlòmíràn. láti ṣe ènìyàn fún ẹlòmíràn. láti ṣe ènìyàn fún ẹlòmíràn. Chọn một tùy chọn. Láti yan àṣàyàn kan. láti yan àṣàyàn kan. láti yan àṣàyàn kan. chạm vào làn da của cô ấy. Láti fọwọ́ kàn lára. láti fọwọ́ kàn án lára. láti fọwọ́ kàn án lára. sao chép một tập tin. láti da fáìlì kọ. láti da fáìlì kọ. láti da fáìlì kọ. thừa nhận một sai lầm láti gba ẹ̀bi àṣìṣe láti gba ẹ̀bi àṣìṣe. láti gba ẹ̀bi àṣìṣe. phản bội ai đó. Láti dalẹ̀ ènìyàn. láti dalẹ̀ ènìyàn. láti dalẹ̀ ènìyàn. mất kiểm soát láti pàdánù dídarí láti pàdánù dídarí. láti pàdánù dídarí. Luận tội Tổng thống Láti rọ ààrẹ kúrò lóyè. láti rọ ààrẹ kúrò lóyè láti rọ ààrẹ kúrò lóyè. bắt trước ai đó. láti sín ènìyàn jẹ. láti sín ènìyàn jẹ. láti sín ènìyàn jẹ. nghỉ giải lao láti sinmi láti sinmi láti sinmi. bị trầm cảm láti jìyà ìrẹ̀wẹ̀sì ọkàn. láti jìyà ìrẹ̀wẹ̀sì ọkàn. láti jìyà ìrẹ̀wẹ̀sì ọkàn. mời một tách cà phê. Láti ṣètò ife kọfí. Láti ṣètò ife kọfí. Láti ṣètò ife kọfí. đến nhà máy nước. Láti bomi sí irúgbìn. Láti bomi sí irúgbìn. Láti bomi sí irúgbìn. hét vào micro. Láti pariwo sínú gbohùngbohùn. Láti pariwo sínú gbohùngbohùn. Láti pariwo sínú gbohùngbohùn. sống sót sau một trận động đất. Láti kóyọ nínú ìjàmbá ìjì ilẹ̀. Láti kóyọ nínú ìjàmbá ìjì ilẹ̀. Láti kóyọ nínú ìjàmbá ìjì ilẹ̀. đổ sạch nước trong ly. Láti sọ ife di òfìfo. Láti sọ ife di òfìfo. Láti sọ ife di òfìfo. đánh răng láti fọnu láti fọnu láti fọnu. cầu nguyện với Chúa. Láti gba àdúrà sí Ọlọ́run. láti gba àdúrà sí Ọlọ́run. láti gba àdúrà sí Ọlọ́run. Tiếp cận một con chó. Láti súnmọ́ ajá. láti súnmọ́ ajá. láti súnmọ́ ajá. Hát một bài hát. Láti kọrin. Láti kọrin. láti kọrin. Nói dối Láti purọ́ Láti purọ́ Láti purọ́ Ném đá láti ju òkúta. láti ju òkúta. láti ju òkúta. cho vay láti fúnni ní àǹfààní ìyá nǹkan. láti fúnni ní àǹfààní ìyá nǹkan. láti fúnni ní àǹfààní ìyá nǹkan. ứng tuyển xin việc. Láti béèrè fún iṣẹ́. Láti béèrè fún iṣẹ́. Láti béèrè fún iṣẹ́. Sống ở Berlin. láti gbé ní Berlin. láti gbé ní Berlin. láti gbé ní Berlin. gấp rút láti yára láti yára láti yára. Mong đợi điều tồi tệ nhất. Láti retí ohun tí ó burú jù lọ. láti retí ohun tí ó burú jù lọ. láti retí ohun tí ó burú jù lọ. Quyết định. Láti ṣe ìpinnu. láti ṣe ìpinnu. láti ṣe ìpinnu. Đếm đến 10. Láti kà đến mẹ́wàá. Láti kà đến mẹ́wàá. láti kàdé mẹ́wàá. Gây rắc rối. Láti fa ìjọ̀gbọ̀n. Láti fa ìjọ̀gbọ̀n. Láti fa ìjọ̀gbọ̀n. lãng phí tiền. Láti fowó ṣòfò. Láti fowó ṣòfò. Láti fowó ṣòfò. Tấn công ai đó. láti kọjú ìjà sí ènìyàn. láti kọjú ìjà sí ènìyàn. láti kọjú ìjà sí ènìyàn. sở hữu một chiếc xe hơi láti ní ọkọ̀. láti ní ọkọ̀. láti ní ọkọ̀. Trượt một bài kiểm tra. láti fìdírẹmi ní ìdánwò. láti fìdírẹmi ní ìdánwò. láti fìdírẹmi ní ìdánwò. tăng cân láti sanra láti sanra láti sanra. mang súng láti gbé ìbọn láti gbé ìbọn láti gbé ìbọn. gửi tin nhắn láti ránṣẹ́ láti ránṣẹ́ láti ránṣẹ́. đánh bại ai đó láti lu ènìyàn pa láti lu ènìyàn pa. láti lu ènìyàn pa. ở chung phòng. láti pín yàrá. láti pín yàrá. láti pín yàrá. Cung cấp động lực Láti ṣètò ohun àmóríyá. Láti ṣètò ohun àmóríyá. láti ṣètò ohun àmóríyá. Tiếp thu kiến thức. lo Láti lọ kọ́ ẹ̀kọ́. Láti lọ kọ́ ẹ̀kọ́. Láti lọ kọ́ ẹ̀kọ́. thay đổi thế giới láti yí ayé padà. láti yí ayé padà. láti yí ayé padà. sử dụng điện thoại láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. quyết định làm điều gì đó láti pinnu láti ṣe nǹkan. láti pinnu láti ṣe nǹkan. láti pinnu láti ṣe nǹkan. chào đón ai đó láti kí ènìyàn káàbọ̀. láti kí ènìyàn káàbọ̀. láti kí ènìyàn káàbọ̀. ăn một quả táo láti jẹ ápù. láti jẹ ápù. láti jẹ ápù. Viết một email láti kọ ímeèlì láti kọ ímeèlì. láti kọ ímeèlì. hiến máu láti dá ẹ̀jẹ̀ láti dá ẹ̀jẹ̀. láti dá ẹ̀jẹ̀. Bỏ thuốc lá. Láti fi sìgá sílẹ̀. láti fi sìgá sílẹ̀. láti fi sìgá sílẹ̀. Đào một cái hố trên mặt đất. Láti gbẹ́ ihò sínú ilẹ̀. láti gbẹ́ ihò sínú ilẹ̀. láti gbẹ́ ihò sínú ilẹ̀. học piano. láti kọ́ ẹ̀kọ́ títẹ̀ dùùrù. láti kọ́ ẹ̀kọ́ títẹ dùùrù. láti kọ́ ẹ̀kọ́ títẹ dùùrù. chẹ́chẹ́. láti kú ní kékeré. láti kú ní kékeré. láti kú ní kékeré. Bay lên mặt trăng. Láti fò lọ sí òṣùpá. Láti fò lọ sí òṣùpá. láti fò lọ sí òṣùpá. Nhớ ai đó. Láti ṣe àárò ènìyàn. Láti ṣe àárò ènìyàn. láti ṣe àárò ènìyàn. Xuất hiện trên truyền hình. Láti hàn lójú amóhùnmáwòrán. Láti hàn lójú amóhùnmáwòrán. láti hàn lójú amóhùnmáwòrán. Tìm đáp án cho câu hỏi. Láti wá ìdáhùn fún ìbéèrè. Láti wá ìdáhùn fún ìbéèrè. láti wá ìdáhùn fún ìbéèrè. Quản lý một công ty. Láti darí ilé-iṣẹ́. Láti darí ilé-iṣẹ́. láti darí ilé-iṣẹ́. giúp ai đó. láti ran ènìyàn lọ́wọ́. láti ran ènìyàn lọ́wọ́. láti ran ènìyàn lọ́wọ́. Dự báo thời tiết Láti sọ nípa ojú ọjọ́. Láti sọ nípa ojú ọjọ́. Láti sọ nípa ojú ọjọ́. Bắt tay láti gbọ́wọ́ láti gbọ́wọ́ láti gbọ́wọ́ chia một chiếc bánh thành nhiều phần láti gé àkàrà òyìnbó sí wẹ́wẹ́ láti gé àkàrà òyìnbó sí wẹ́wẹ́. láti gé àkàrà òyìnbó sí wẹ́wẹ́. chạy marathon. láti sáré ọ̀nà jíjìn. láti sáré ọ̀nà jíjìn. láti sáré ọ̀nà jíjìn. cho vay tiền. láti yáwó. láti yáwó. láti yáwó. Chết vì virus corona. Láti kú nípasẹ̀ àrùn kòrónà. Láti kú nípasẹ̀ àrùn corona. láti kú nípasẹ̀ àrùn kòrónà. Thành lập chính phủ Láti dá ìjọba sílẹ̀. Láti dá ìjọba sílẹ̀. láti dá ìjọba sílẹ̀. Theo đuổi mục tiêu. Láti lé èròǹgbà kan. Láti lé èròǹgbà kan. láti lé èròǹgbà kan. Cảm thấy xấu hổ. Láti tijú. Láti tijú. Láti tijú. hành động như một người trưởng thành người lớn láti hùwà bí àgbàlagbà. láti hùwà bí àgbàlagbà. láti hùwà bí àgbàlagbà. giữ im lặng. Láti dákẹ́. Láti dákẹ́. Láti dákẹ́. Lặp lại câu. Láti tún ọ̀rọ̀ sọ. láti tún ọ̀rọ̀ sọ. láti tún ọ̀rọ̀ sọ. Chọn một tùy chọn. Láti yan àṣàyàn kan. láti yan àṣàyàn kan. láti yan àṣàyàn kan. gặp trực tiếp. láti pàdé lójúkorojú. láti pàdé lójúkorojú láti pàdé lójúkorojú. uống trà láti mu tíì láti mu tíì. láti mu tíì. Tranh luận với giáo viên. Láti jiyàn pẹ̀lú olùkọ́. Láti jiyàn pẹ̀lú olùkọ́. Láti jiyàn pẹ̀lú olùkọ́. có cơ hội thứ hai. Láti ní àyè ẹlẹ́ẹ̀kejì. Láti ní àyè ẹlẹ́ẹ̀kejì. Láti ní àyè ẹlẹ́ẹ̀kejì. làm nhục ai đó. Láti dójú ti ènìyàn. Láti dójú ti ènìyàn. Láti dójú ti ènìyàn. đàn áp nhân dân láti ní àwọn ènìyàn lára. láti ní àwọn ènìyàn lára. láti ní àwọn ènìyàn lára. có mùi hôi láti ní òórùn tí kò dára. láti ní òórùn tí kò dára. láti ní òórùn tí kò dára. Chuyển đến Paris. láti kó lọ sí Paris. láti kó lọ sí Paris. láti kó lọ sí Paris. chôn ai đó láti sìnkú ènìyàn. láti sìnkú ènìyàn. láti sìnkú ènìyàn. vắt sữa bò láti fún wàrà lára màálùú. láti fún wàrà lára màálùú. láti fún wàrà lára màálùú. cho phép ai đó làm điều gì láti gba ènìyàn láàyè láti ṣe nǹkan. láti gba ènìyàn láàyè láti ṣe nǹkan. láti gba ènìyàn láàyè láti ṣe nǹkan. đo huyết áp. Láti gba ìwọ̀n títẹ̀ ẹ̀jẹ̀. Láti gba ìwọ̀n títẹ̀ ẹ̀jẹ̀. Láti gba ìwọ̀n títẹ̀ ẹ̀jẹ̀. đoán tuổi của một người. Láti gẹ̀ẹ́sì ọjọ́ orí ènìyàn. Láti gẹ̀ẹ́sì ọjọ́ orí ènìyàn. Láti gẹ̀ẹ́sì ọjọ́ orí ènìyàn. Xác nhận một ứng cử viên. Láti fi ọwọ́ sí olùdíje kan. Láti fi ọwọ́ sí olùdíje kan. Láti fi ọwọ́ sí olùdíje kan. lái xe láti wa ọkọ̀ láti wa ọkọ̀ láti wa ọkọ̀. xây dựng lại thành phố láti tún ìlú tò. láti tún ìlú tò. láti tún ìlú o tôn trọng các tôn giáo khác láti bọ̀wọ̀ fún àwọn ẹ̀sìn mìíràn. láti bọ̀wọ̀ fún àwọn ẹ̀sìn mìíràn. láti bọ̀wọ̀ fún àwọn ẹ̀sìn mìíràn. Thông báo một sản phẩm mới láti ṣe ìkéde ọjà tuntun. láti ṣe ìkéde ọjà tuntun. láti ṣe ìkéde ọjà tuntun. Xin lỗi ai vì điều gì đó. láti tọrọ àforíjì fún nǹkan. láti tọrọ àforíjì fún nǹkan. láti tọrọ àforíjì fún nǹkan. Tin vào Chúa. Láti gba Ọlọ́run gbọ́. láti gba Ọlọ́run gbọ́. láti gba Ọlọ́run gbọ́. làm ô nhiễm không khí. Láti dá òórùn sílẹ̀. láti dá òórùn sílẹ̀. láti dá òórùn sílẹ̀. ký hợp đồng. láti parí àdéhùn kan. láti parí àdéhùn kan. láti parí àdéhùn kan. Vẽ một bức chân dung tự họa. Láti ya àwòrán ara mi. láti ya àwòrán ara mi. láti ya àwòrán ara mi. Tải xuống một bài hát. Láti ṣe àgbàsílẹ̀ orin. láti ṣe àgbàsílẹ̀ orin. láti ṣe àgbàsílẹ̀ orin. khóc như một đứa trẻ. Láti sunkún bí ọmọdé. láti sunkún bí ọmọdé. láti sunkún bí ọmọdé. bắt taxi. láti wọ tàkìsí. láti wọ tàkìsí. láti wọ tàkìsí. Hỗ trợ cha mẹ. Láti ran àwọn òbí lọ́wọ́. Láti ran àwọn òbí lọ́wọ́. láti ran àwọn òbí lọ́wọ́. Cai quản một quốc gia. Láti darí ìlú. Láti darí ìlú. láti darí ìlú. Đi xe đạp. Láti gun kẹ̀kẹ́. Láti gun kẹ̀kẹ́. Láti gun kẹ̀kẹ́. mua một cuốn sách. Lacerai quế Lacerai quế Lacerai quế Tưởng tượng một thế giới hòa bình láti ronú nípa ilé ayé tí kò ní ìdààmú. láti ronú nípa ilé ayé tí kò ní ìdààmú. láti ronú nípa ilé ayé tí kò ní ìdààmú. không biết gì. láti má mọ ohunkóhun. láti má mọ ohunkóhun. láti má mọ ohunkóhun. quên mật khẩu láti gbàgbé ọ̀rọ̀ ìgbaniwọlé. láti gbàgbé ọ̀rọ̀ ìgbaniwọlé. láti gbàgbé ọ̀rọ̀ ìgbaniwọlé. Học suốt đêm. Láti kọ́ ẹ̀kọ́ mọ́jú. láti kọ́ ẹ̀kọ́ mọ́jú. láti kọ́ ẹ̀kọ́ mọ́jú. chứa gluten. láti ní gluten nínú. láti ní gluten nínú. láti ní gluten nínú. dự đoán tương lai láti ríran ọjọ́ iwájú. láti ríran ọjọ́ iwájú. láti ríran ọjọ́ iwájú. Giải thoát một con tin. Láti tú ènìyàn sílẹ̀. láti tú ènìyàn sílẹ̀. láti tú ènìyàn sílẹ̀. kết hôn với một người phụ nữ. láti fẹ́ obìnrin. láti fẹ́ obìnrin. láti fẹ́ obìnrin. Nhập khẩu hàng hóa từ một quốc gia khác. Láti rajà wọlé láti ìlú mìíràn. láti rajà wọlé láti ìlú mìíràn. láti rajà wọlé láti ìlú mìíràn. bỏ đi. láti rìn lọ. láti rìn lọ. láti rìn lọ. ăn mặc như một công chúa. láti múra bí ọmọ ọba obìnrin. láti múra bí ọmọ ọba obìnrin. láti múra bí ọmọ ọba obìnrin. Đậu một kỳ thi. Láti yege ní ìdánwò. Láti yege ní ìdánwò. láti yege ní ìdánwò. Đọc một lá thư. Láti ka lẹ́tà. Láti ka lẹ́tà. Láti ka lẹ́tà. giúp đỡ ai đó. Láti ṣe ènìyàn láǹfààní. Láti ṣe ènìyàn láǹfààní. Láti ṣe ènìyàn láǹfààní. Ăn cắp một viên kim cương. Láti jí òkúta olówó iyebíye. Láti jí òkúta olówó iyebíye. Láti jí òkúta olówó iyebíye. thu giữ súng bất hợp pháp. Láti fi agbára gba ohun ìjà tí ó lòdì sí òfin sílẹ̀. Láti fi agbára gba ohun ìjà tí ó lòdì sí òfin sílẹ̀. láti fi agbára gba ohun ìjà tí ó lòdì sí òfin sílẹ̀. Khám phá thế giới Láti káàkiri àgbáyé. Láti káàkiri àgbáyé. láti káàkiri àgbáyé. Xúc phạm ai đó. Láti bú ènìyàn kan. Láti bú ènìyàn kan. láti bú ènìyàn kan. Tổ chức sinh nhật Láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí. láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Làm ai đó buồn. Láti bí ènìyàn nínú. Láti bí ènìyàn nínú. láti bí ènìyàn nínú. Thực hiện lời hứa. Láti mú ìlérí ṣẹ. Láti mú ìlérí ṣẹ. Láti mú ìlérí ṣẹ. tham gia một đảng chính trị. Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan. Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan. Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan. tránh các vấn đề. Láti yẹra fún ìdààmú. Láti yẹra fún ìdààmú. Láti yẹra fún ìdààmú. thuyết phục ai đó làm điều gì láti gba ènìyàn ní ìyànjú láti ṣe nǹkan. láti gba ènìyàn ní ìyànjú láti ṣe nǹkan. láti gba ènìyàn ní ìyànjú láti ṣe nǹkan. Chuyển một tập tin. Láti fi fáìlì ránṣẹ́. Láti fi fáìlì ránṣẹ́. Láti fi fáìlì ránṣẹ́. tin tưởng một người bạn láti gbẹ́kẹ̀lé ọ̀rẹ́. láti gbẹ́kẹ̀lé ọ̀rẹ́. láti gbẹ́kẹ̀lé ọ̀rẹ́. nắm tay. Láti sowọ́pọ̀. Láti sowọ́pọ̀. Láti sowọ́pọ̀. Giảm thất nghiệp. Láti dín àìríṣẹ́ kù. láti dín àìríṣẹ́ kù. láti dín àìríṣẹ́ kù. thách thức ai đó. láti kojú ènìyàn. láti kojú ènìyàn. láti kojú ènìyàn. dắt chó đi dạo. láti mú ajá rìn. Láti mú ajá rìn. Láti mú ajá rìn. Nấu cơm. Láti sè ìrẹsì. Láti sè ìrẹsì. láti se ìrẹsì. Bắt tội phạm. Láti mú ọ̀daràn kan. Láti mú ọ̀daràn kan. Láti mú ọ̀daràn kan. cắt móng tay của bạn. láti gé nǹkan náà rẹ. láti gé nǹkan náà rẹ. láti gé nǹkan náà rẹ. trốn trong rừng. Láti sá pamọ́ sínú igbó. Láti sá pamọ́ sínú igbó. Láti sá pamọ́ sínú igbó. Bày tỏ ý kiến về điều gì? Láti ṣe àfihàn ohun tí a rò nípa nǹkan. Láti ṣe àfihàn ohun tí a rò nípa nǹkan. Láti ṣe àfihàn ohun tí a rò nípa nǹkan. thắp nến láti tan àǹbẹ́là. láti tan àǹbẹ́là. láti tan àǹbẹ́là. rút lại lời đề nghị. Láti gba ìfúnni padà. Láti gba ìfúnni padà. Láti gba ìfúnni padà. Luộc trứng. Láti bọ ẹyin. Láti bọ ẹyin. Láti bọ ẹyin. Tạm dừng nhạc. Láti dá orin dúró. láti dá orin dúró. láti dá orin dúró. vội vàng phán xét. láti yára dájọ́. láti yára dájọ́. láti yára dájọ́. Giữ bí mật. Láti tọ́jú àṣírí. Láti tọ́jú àṣírí. Láti tọ́jú àṣírí. giặt khô. láti sá aṣọ. láti sá aṣọ. láti sá aṣọ. không làm hại ai. láti ṣe ènìyàn ní jàǹbá. láti ṣe ènìyàn ní jàǹbá. láti ṣe ènìyàn ní jàǹbá. Nhận giải Nobel. Láti gba ẹ̀bùn Nòbẹ́ẹ̀lì. láti gba ẹ̀bùn nobẹ́ẹ̀lì láti gba ẹ̀bùn nobẹ́ẹ̀lì. Đối mặt với một số khó khăn. Láti dojúkọ àwọn ìṣòro kan. láti dojúkọ àwọn ìṣòro kan. láti dojúkọ àwọn ìṣòro kan. cai trị thế giới. Láti darí àgbáyé. Láti darí àgbáyé. láti darí àgbáyé. cướp ngân hàng láti ja ilé ìfowópamọ́ ní olè. láti ja ilé ìfowópamọ́ ní olè. láti ja ilé ìfowópamọ́ ní olè. Vẽ tranh Láti ya àwòrán. Láti ya àwòrán. láti ya àwòrán. Tham dự một cuộc họp. Láti lọ sí ìpàdé. Láti lọ sí ìpàdé. láti lọ sí ìpàdé. Giải quyết vấn đề. Láti yanjú ìṣòro náà. Láti yanjú ìṣòro náà. láti yanjú ìṣòro náà. Sinh tồn Láti wà láyé Láti wà láyé Láti wà láyé. không bao giờ bỏ cuộc. Láti má sọ ìgbàgbọ́ nù. Láti má sọ ìgbàgbọ́ nù. Láti má sọ ìgbàgbọ́ nù. tiến hành một cuộc khảo sát. Láti ṣe ìwádìí. Láti ṣe ìwádìí. Láti ṣe ìwádìí. Dịch một tài liệu. Láti túmọ̀ ìwé. Láti túmọ̀ ìwé. Láti túmọ̀ ìwé. nâng tạ láti gbé wéètì láti gbé wéètì láti gbé wéètì thuộc về một nhóm láti wà nínú ẹgbẹ́. láti wà nínú ẹgbẹ́. láti wà nínú ẹgbẹ́. Cách khuyến khích ai đó ăn uống lành mạnh. láti gba ènìyàn ní ìmọ̀ràn láti jẹun tó ṣe ara láǹfààní. láti gba ènìyàn ní ìmọ̀ràn láti jẹun tó ṣe ara láǹfààní. láti gba ènìyàn ní ìmọ̀ràn láti jẹun tó ṣe ara láǹfààní. ôm một người bạn. Láti dì mọ́ ọ̀rẹ́ kan. Láti dì mọ́ ọ̀rẹ́ kan. Láti dì ọ̀rẹ́ kan. trang trí phòng của em láti ṣe yàrá rẹ lẹ́ṣọ̀ọ́. láti ṣe yàrá rẹ lẹ́ṣọ̀ọ́. láti ṣe yàrá rẹ lẹ́ṣọ̀ọ́. nỗ lực thật nhiều. Láti fi kún akitiyan. Láti fi kún akitiyan. Láti fi kún akitiyan. Chấp nhận một lời mời Latin jẹ́ ìpè láti jẹ́ ìpè láti jẹ́ ìpè. đánh vần một từ láti spẹ́ẹ̀lì ọ̀rọ̀. láti spẹ́ẹ̀lì ọ̀rọ̀. láti spẹ́ẹ̀lì ọ̀rọ̀. phụ thuộc vào điều gì đó láti gbọ́kànlé nǹkan. láti gbọ́kànlé nǹkan. láti gbọ́kànlé nǹkan. tịch thu vật gì? láti gba nǹkan sílẹ̀. láti gba nǹkan sílẹ̀. láti gba nǹkan sílẹ̀. đi vào giấc ngủ láti sùn lọ láti sùn lọ láti sùn lọ. Mời ai đó đến một bữa tiệc. Láti pe ènìyàn sí ayẹyẹ. Láti pe ènìyàn sí ayẹyẹ. láti pe ènìyàn sí ayẹyẹ. Trở về nhà. Láti padà sílé. Láti padà sílé. Láti padà sílé. đấu tranh cho công lý. Láti jà fún òdodo. Láti jà fún òdodo. Láti jà fún òdodo. đặt mua một chiếc bánh pizza. La ra pizza. Láti ra pizza. Láti ra pizza. Nhảy với ai đó. láti bá ènìyàn jó. láti bá ènìyàn jó. láti bá ènìyàn jó. cầu xin lòng thương xót láti tọrọ àánú. láti tọrọ àánú. láti tọrọ àánú. Duy trì trạng thái cân bằng láti jẹ́ kí nǹkan wà ní ìwọ̀ntúnwọ̀nsí. láti jẹ́ kí nǹkan wà ní ìwọ̀ntúnwọ̀nsí. láti jẹ́ kí nǹkan wà ní ìwọ̀ntúnwọ̀nsí. đeo kính. láti wọ jígí. láti wọ jígí. láti wọ jígí. bảo vệ nhân chứng. láti dáàbò bo ẹlẹ́rìí. láti dáàbò bo ẹlẹ́rìí. láti dáàbò bo ẹlẹ́rìí. không bỏ rơi ai. Láti má fi ẹnikẹ́ni sílẹ̀ lẹ́yìn. láti má fi ẹnikẹ́ni sílẹ̀ lẹ́yìn. láti má fi ẹnikẹ́ni sílẹ̀ lẹ́yìn. chịu rủi ro. láti ru ewu. láti ru ewu. láti ru ewu. Diễn thuyết trước thính giả. Láti bá àwọn olùgbọ́ sọ̀rọ̀. láti bá àwọn olùgbọ́ sọ̀rọ̀. láti bá àwọn olùgbọ́ sọ̀rọ̀. Làm theo trái tim mách bảo. Láti tẹ̀lé ọkàn rẹ. láti tẹ̀lé ọkàn rẹ. láti tẹ̀lé ọkàn rẹ. mở cửa sổ. láti ṣí fèrèsé. láti ṣí fèrèsé. láti ṣí fèrèsé. Nắm bắt cơ hội. Láti lo àǹfààní kan. Láti lo àǹfààní kan. láti lo àǹfààní kan. Đưa lời khuyên Láti gba ìmọ̀ràn. Láti gba ìmọ̀ràn. Láti gba ìmọ̀ràn. bị trễ. Là chữ bị. Là chữ bị. Là chữ bị. Chơi theo luật. chỉ Láti tẹ̀lé òfin. láti tẹ̀lé òfin. láti tẹ̀lé òfin. Đáp ứng nhu cầu của khách hàng. Láti tẹ́ alábàárà lọ́rùn. láti tẹ́ alábàárà lọ́rùn. láti tẹ́ alábàárà lọ́rùn. Luyện tập hàng ngày. Láti ṣe àdáṣe lójoojúmọ́. láti ṣe àdáṣe lójoojúmọ́ láti ṣe àdáṣe lójoojúmọ́ phát điên láti ya wèrè láti ya wèrè láti ya wèrè. Đóng sầm cửa lại. Láti fi agbára pa ilẹ̀kùn dé. Láti fi agbára pa ilẹ̀kùn dé. Láti fi agbára pa ilẹ̀kùn dé. Rút phích cắm. Láti fi òpin sí i. Láti fi òpin sí i. Láti fi òpin sí lên máy bay. láti wọ ọkọ̀ òfurufú. láti wọ ọkọ̀ òfurufú. láti wọ ọkọ̀ òfurufú. đăng ký kênh YouTube láti ṣe alábàápín ìkànnì YouTube. láti ṣe alábàápín ìkànnì YouTube. láti ṣe alábàápín ìkànnì YouTube. đi cùng ai đó đến sân bay. Láti sin ènìyàn lọ sí ìdí pápá ọkọ̀ òfurufú. Láti sin ènìyàn lọ sí ìdí pápá ọkọ̀ òfurufú. Láti sin ènìyàn lọ sí ìdí ọkọ̀ òfurufú. từ chối một yêu cầu. Láti kọ ìbéèrè. Láti kọ ìbéèrè. Láti kọ ìbéèrè. bỏ một lá phiếu. Láti dìbò. Láti dìbò. Láti dìbò. Tán thưởng ai đó. láti yin ènìyàn. láti yin ènìyàn. láti yin ènìyàn. băng qua đường láti sọdá ọ̀nà. láti sọdá ọ̀nà. láti sọdá ọ̀nà. kiếm tiền. láti pa owó. lá chược bầu lá chược bầu vô. cây lá chược mò gì lá chược mò gì láti pọ́n igi. Bỏ qua một tin nhắn. Láti fi ojú fo ìránṣẹ́. Láti fi ojú fo ìránṣẹ́. láti fi ojú fo ìránṣẹ́. Nói về một điều gì đó. Láti sọ̀rọ̀ nípa nǹkan. Láti sọ̀rọ̀ nípa nǹkan. láti sọ̀rọ̀ nípa nǹkan. Hợp tác với cảnh sát Láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. Láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. Hứa sẽ giúp. Láti ṣe ìlérí ìrànlọ́wọ́. Láti ṣe ìlérí ìrànlọ́wọ́. láti ṣe ìlérí ìrànlọ́wọ́. Giải thích một trò đùa. Láti ṣàlàyé àwàdà. Láti ṣàlàyé àwàdà. láti ṣàlàyé àwàdà. Nựng nịu ai đó. Láti fọwọ́ pààyàn lára. Láti fọwọ́ pààyàn lára. láti fọwọ́ pààyàn lára. Phải lòng. Láti yóò fẹ́. Láti yóò fẹ́. Láti yóò fẹ́. lắng nghe cẩn thận. Láti tẹ́tí sílẹ̀. Láti tẹ́tí sílẹ̀. Láti tẹ́tí sílẹ̀. Bước sang một bên. láti sún sí ẹ̀gbẹ́. láti sún sí ẹ̀gbẹ́. láti sún sí ẹ̀gbẹ́. bật máy tính. láti tan kọ̀ǹpútà. láti tan kọ̀ǹpútà. láti tan kọ̀ǹpútà. chào đón một người hàng xóm mới. láti kí alábàágbé tuntun. láti kí alábàágbé tuntun láti kí alábàágbé tuntun. xem phim láti wo eré orí ìtàgé. láti wo eré orí ìtàgé. láti wo eré orí ìtàgé. Nhận tội. Láti gba ẹ̀bi. Láti gba ẹ̀bi. láti gba ẹ̀bi. Mô tả một người Láti júwe ènìyàn. Láti júwe ènìyàn. Láti júwe ènìyàn. hiểu tâm lý láti ní òye ìṣọwọ́ ronú. láti ní òye ìṣọwọ́ ronú. láti ní òye ìṣọwọ́ ronú. hết to một cái tên. lá lá chè chè láti pariwo orúkọ kan. lá chè orúkọ kan. láti pariwo orúkọ kan. ngưỡng mộ ai đó. Láti jí sòrò ènìyàn. Láti jí sòrò ènìyàn. Láti jí sòrò sưu tầm tem. Láti kó stampu jọ. Láti kó stampu jọ. Láti kó stampu jọ. Phóng to bức ảnh. Láti sọ àwòrán di ní ńlá. Láti sọ àwòrán di ní ńlá. Láti sọ àwòrán di ní ńlá. Đạt một mục tiêu. láti ṣe àṣeyọrí. láti ṣe àṣeyọrí. láti ṣe àṣeyọrí. Lên kế hoạch cho một đám cưới. láti ṣètò ìgbéyàwó. láti ṣètò ìgbéyàwó. láti ṣètò ìgbéyàwó. xây dựng sự tự tin láti ní ìgboyà. láti ní ìgboyà. láti ní ìgboyà. chống lại sự cám dỗ láti kọ àdánwò. láti kọ àdánwò. láti kọ àdánwò. khám phá sự thật. láti rí òtítọ́. láti rí òtítọ́. láti rí òtítọ́. điền vào đơn. Láti kún fọ́ọ̀mù. Láti kún fọ́ọ̀mù. láti kún fọ́ọ̀mù. Làm việc trong một nhà máy. Láti ṣiṣẹ́ ní ilé iṣẹ́. Láti ṣiṣẹ́ ní ilé iṣẹ́. láti ṣiṣẹ́ ní ilé iṣẹ́. Tính tỷ suất lợi nhuận. Láti ṣe ìṣirò àlà èrè. Láti ṣe ìṣirò àlà èrè. láti ṣe ìṣírò àlà èrè. bị đau đầu láti ní ẹ̀fọ́rí. láti ní ẹ̀fọ́rí. láti ní ẹ̀fọ́rí. hành động như trẻ con láti hùwà bí ọmọdé. láti hùwà bí ọmọdé. láti hùwà bí ọmọdé. phớt lờ hậu quả. Láti máa ronú ibi ìyóhùn tí ó lè já sí. Láti máa ronú ibi ìyóhùn tí ó lè já sí. Láti máa ronú ibi ìyóhùn tí ó lè já sí. phá hủy cái gì đó. Láti bàn con jẹ, Láti bàn con jẹ, Láti bàn con jẹ, Phạm luật láti rúfin láti rúfin láti rúfin. tuân thủ luật pháp láti tẹ̀lé òfin láti tẹ̀lé òfin. láti tẹ̀lé òfin. Giết một con ruồi. Láti pa eṣinṣin. Láti pa eṣinṣin. láti pa eṣinṣin. Sửa xe Láti tún ọkọ̀ ṣe. Láti tún ọkọ̀ ṣe. láti tún ọkọ̀ ṣe. Gọi xe cấp cứu. Láti pe ọkọ̀ aláìsàn. Láti pe ọkọ̀ aláìsàn. láti pe ọkọ̀ aláìsàn. Cánh ai đó. Láti gé ènìyàn jẹ. Láti gé ènìyàn jẹ. Láti gé ènìyàn jẹ. hoàn thành một nhiệm vụ trong 7 ngày. Láti parí iṣẹ́ kan láàárín ọjọ́ méje. Láti parí iṣẹ́ kan láàárín ọjọ́ méje. Láti parí iṣẹ́ kan láàárín ọjọ́ méje. nghĩ về điều gì đó. Láti ronú nǹkan. Láti ronú nǹkan. Láti ronú nǹkan. nhìn về phía trước. Lati dunnú ìrètí. Lati dunnú ìrètí. Lati dunnú ìrètí. gấp máy bay giấy. Láti ṣe ọkọ̀ òfurufú oní pépà. Láti ṣe ọkọ̀ òfurufú oní pépà. Láti ṣe ọkọ̀ òfurufú oní pépà. loại trừ ai đó khỏi một nhóm. Láti yọ ènìyàn kúrò ní ẹgbẹ́. Láti yọ ènìyàn kúrò ní ẹgbẹ́. Láti yọ ènìyàn kúrò ní ẹgbẹ́. thêm một ít đường. Láti fi ṣúgà sí. Láti fi ṣúgà sí. Láti fi ṣúgà si. Chỉ huy giàn nhạc láti darí orin. láti darí orin. láti darí orin. tính phí láti fi iye sí i. láti fi iye sí i. láti fi iye sí i. gõ cửa. láti kan ilẹ̀kùn. láti kan ilẹ̀kùn. láti kan ilẹ̀kùn. Xua đuổi linh hồn xấu. Láti lé àwọn ẹ̀mí búburú jáde. Láti lé àwọn ẹ̀mí búburú jáde. láti lé àwọn ẹ̀mí búburú jáde. Biện minh cho điều gì? Láti fi ìdí nǹkan hàn. Láti fi ìdí nǹkan hàn. láti fi ìdí nǹkan hàn. Nói một ngôn ngữ. Láti sọ èdè kan. Láti sọ èdè kan. láti sọ èdè kan. Học tiếng Đức Láti kọ́ Jámánì. Láti kọ́ Jámánì. Láti kọ́ Jámánì. đánh dấu bước ngoặt. Láti sàmì sí ìgbà àyípadà. Láti sàmì sí ìgbà àyípadà. Láti sàmì sí ìgbà àyípadà. quét hộ chiếu của bạn. láti skáàni ìwé ìrìnnà. láti skáàni ìwé ìrìnnà. láti skáàni ìwé ìrìnnà. tiêu hóa thức ăn. Láti jẹ́ kí oúnjẹ lọ sílẹ̀. Láti jẹ́ kí oúnjẹ lọ sílẹ̀. Láti jẹ́ kí oúnjẹ lọ sílẹ̀. Bình Định một khu vực. Láti sọ àyè kan di mímọ́. Láti sọ àyè kan di mímọ́. Láti sọ àyè kan di mímọ́. Lắp yên ngựa láti gun ẹṣin. láti gun ẹṣin. láti gun ẹṣin. Tạo một tệp. Láti ṣí fáìlì. láti ṣí fáìlì. láti ṣí fáìlì. đạt mục tiêu. láti dé ibi èròǹgbà. láti dé ibi èròǹgbà. láti dé ibi èròǹgbà. Thắng bầu cử Láti borí ìdìbò náà. Láti borí ìdìbò náà. Láti borí ìdìbò náà. hơn một con ếch. Láti fẹnu kò lọ lẹ́nu. Láti fẹnu kò ọ̀pọ̀lọ́ lẹ́nu. Láti fẹnu kò ọ̀pọ̀lọ́ lẹ́nu. Bắt bướm láti mú labalábá. láti mú labalábá. láti mú labalábá. thu hút sự chú ý láti fa ìfojúsí. láti fa ìfojúsí. láti fa ìfojúsí. dạy tiếng Đức. Láti kọ́ èdè Jàmánì. láti kọ́ èdè Jámánì. láti kọ́ èdè Jámánì. Quản lý một đội Láti darí ẹgbẹ́ láti darí ẹgbẹ́. láti darí ẹgbẹ́. Đóng cửa. Láti pa ilẹ̀kùn dé. Láti pa ilẹ̀kùn dé. láti pa ilẹ̀kùn dé. Tốn cả gia tài. Láti wọ́n gan-an. Láti wọ́n gan-an. láti wọ́n gan-an. Dọn phòng tắm. Láti fọ balùwẹ̀. Láti fọ balùwẹ̀. Láti fọ balùwẹ̀. đào tạo nhân viên. cô láti kọ́ òṣìṣẹ́. láti kọ́ òṣìṣẹ́. láti kọ́ sẽ. có mùi thơm. Láti rùn dáradára. Láti rùn dáradára. Láti rùn dáradára. Thảo luận về một chủ đề. Láti jíròrò lórí kókó kan. Láti jíròrò lórí kókó kan. Láti jíròrò lórí kókó kan. thành lập công ty láti dá ilé iṣẹ́ sílẹ̀. láti dá ilé iṣẹ́ sílẹ̀. láti dá ilé iṣẹ́ sílẹ̀. bắt đầu hiểu láti bẹ̀rẹ̀ sí ní ní òye. láti bẹ̀rẹ̀ sí ní ní òye. láti bẹ̀rẹ̀ sí ní ní òye. trở thành luật sư láti di agbẹjọ́rò. láti di agbẹjọ́rò. láti di agbẹjọ́rò. Cứu một mạng sống. láti gba ẹ̀mí là. láti gba ẹ̀mí là. láti gba ẹ̀mí là. xây cầu láti kọ́ afárá kan láti kọ́ afárá kan. láti kọ́ afárá kan. Hỏi một câu hỏi. Láti béèrè ìbéèrè. láti béèrè ìbéèrè. láti béèrè ìbéèrè. Nhận tội. Láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Đi du lịch nước ngoài. Láti rìnrìn àjò lọ sí òkè òkun. Láti rìnrìn àjò lọ sí òkè òkun. láti rìnrìn àjò lọ sí òkè òkun. Quỳ xuống. Láti kúnlẹ̀. Láti kúnlẹ̀. Láti kúnlẹ̀. tổ chức dự án láti ṣe ètò iṣẹ́ láti ṣe ètò láti ṣe ètò truyền cảm hứng cho những người khác láti fún àwọn ẹlòmíràn ní ìyànjú. láti fún àwọn ẹlòmíràn ní ìyànjú. láti fún àwọn ẹlòmíràn ní ìyànjú. ghen tị với ai vì điều gì đó. Láti ní ìlara ènìyàn nípa nǹkan. Láti ní ìlara ènìyàn nípa nǹkan. Láti ní ìlara ènìyàn nípa nǹkan. learningphrases.com. Hãy đăng ký kênh YouTube của anh.